جزاكم الله خيرا شك جزاكم الله خيرا ní àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè tó béèrè wọ́n ní ẹ̀dákùn lo ingintonu fún ingintonu ẹ̀rọ alágbèéká wa so látàrí àwọn àkíyèsí kanta táwọn ṣàkíyèsí látàrí tẹ́lẹ̀ ní nítorí àwọn kọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan yìí ni pé ẹnìkan làwọn ń gbọ́ láti ní tọ́lẹ́tì tí ń yí fotofoto wọ́n ní ìlú ìṣe ń bẹ tí ẹ̀rọ mi bá jẹ́ yáyà kọ́ni sí ara fóònù rẹ̀ gbàrà tó bá ti bẹ̀rẹ̀ háyà báyìí yóò kọ́ ti háyà wọn mọ́ fóònù lẹ́nu ni nígbà tí nígbà kó fẹ́ gbé yóò sà kọ́ ti háyà wọn mọ́ fóònù létí nígbà tó bá ti gbé fóònù ní ọ̀dàkùn jóhùn kan báyìí tó sì lẹ́tọ̀ọ́ ìjọkùn wà fáyà ṣe ìjọkùn fẹ́ràn so àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà lẹ́yìn náà ti kà ó ẹnjẹtọ òun náà ní anagamatu àtẹnbìlíyà ẹnjẹtọ tí ó tí ó sọ fún yàn pé òun ní kọ́ọ̀lù kò lẹ́tọ̀ kéèyàn fi ayé àgùrọ̀ ẹ̀ kọ́dà àdìkáà àdìkáà òkun tó ní ṣe pẹ̀lú orúkọ olúwa kéèyàn fi ẹ̀rọ lómi òní sọ́lù alẹ́ nàbí òun ló fi ṣe ringing tone ẹlòmíì subhanallah walhamdulillah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àtìká ogun tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run so kò lẹ́tọ̀ o nínú àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà lè tẹ̀ kárẹ́ jùlọ ẹ̀yà nìkan tí mo fẹ́ wọ tọ́lẹ̀tì àìmọ̀ mo ní kọ́ọ̀lù kó wá fi fóònù rẹ̀ sẹ́nu ọ̀nà tó bóun bá ṣe tán òun mú èyí yóò nígbà tí ìbá ìsọnù lẹ́ẹ̀mejì ìrora àwọn òbí sọ pé wọ́n jí mọ́ wọ́n lọ sọ́nù wọ́n lọ wọ́n ò jí fóònù rẹ̀ wọ́n náà gbé fóònù kalẹ̀ òun ni wọ́n bá wí yà nínú àwùjọ yìí wọ́n lẹ́yìn tí tó bí lọ òun gẹ́rì òun òun tó ń pè é nìkan tí ò ní jẹ mọ́ nù bí bá yìí ṣe rí nù so èèyàn kájí kò sí pé wọ́n sọ pé èèyàn fẹ́ wọnú tọ́lẹ̀tì ó wá tají débi pé kò mú fóònù wọ̀ àbáwọn àyè ẹ̀gbin àwọn àyè ẹ̀gbin ìka burúkú dẹ̀ ní kórúkọ ọlọ́run ọba kọ́ máa dún láwọn àyè ẹ̀gbin muharram shari'an èèwọ̀ ní nínú sharia ẹlẹ́ẹ̀kejì nínú àwọn masáàlì nínú àwọn ewu àtàwọn ọgbẹ́ tí ń bẹ níbi òǹkà yìí òun náà ni pé ẹni tó fẹ́ yìí sí fún kọ́ọ̀lù ìtọ́kànnà ni pé kọ́lá nígbà míì kò ní wo ohun tí ń gán kà kò ṣe pé yóò kàn kọ́ tiẹ̀ mọ́ lẹ́nu bóyá ẹni fi àyàtà kò sí ìrìsì kìnìún rẹ̀ má ní aláhùlá aláhùlá kò sí ti ń jọ́lọ́ yóò kà gbé bẹ́ẹ̀ láyé tó hàn àlá ọ̀rọ̀ tó burú aláhùlá ó ti rí ó ti ó ti ó ti kìí àti kó sínú ewu ńláńlá ìtọ́kara yìí ah ọkùnrin yìí ń pè é kọ̀ wọ́n kà gbé e ó gbé e báyìí kò sí lọ́kùn bọ́ tẹ́ mọ fún òun ṣe kínní kan ìyẹn mi lọ́wọ́ sọ pé káàdì ló ṣe aláwò láìlá dákùn débi láìlá ìlà lásìkò ìṣe òun ò kọ́ lù ní àwọn àbúrò ilé ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé Al-Qur'an innama unzil ntọ́lọ́wọ́n bá torí ẹ̀ sọ òun náà ní ìtìláwà kínyàn ká èmi pàápàá jùlọ للتدبر kí ẹ lè máa ronú sí i èèyàn mélòó ní fìdíní ní rohùn ronú pé kìíní kan kọ́lá kò ní ó lè má máa dín wí wọ́n wí gan ẹlẹ́kẹta òun ni pé lílẹ̀ àmàlìlẹ̀ iná hádàlùkúrọ̀ àn yáàdì lílẹ̀ tí ìyá àkùwà ويبشر المؤمنين الذين يعملون الصالحات gbogbo tí alukura ẹni tọ́lọ́wọ́ bá torí ẹ̀ sọ̀rọ̀ ọ̀sàlàyé fún wa nínú alukur'an èwo ni kí n sọ alukur'an di irinṣẹ́ fóònù nǹkan ilé ó léwu o bẹ́ẹ̀ láti sọ nípa ti àwọn àdìkárù mi náà so subhanallah wa bihamdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ẹlòmíràn àgbèrè kí láwọn àbíṣe ríngìntò ní tí wọ́n pe ríngìntò náà ní nǹkan tí wọ́n lè tàyàn jí. bẹ́ẹ̀ ti sọ pé orin ọ̀dá kọ́mọ gbé fìfìsì ríngẹ́ǹtò kétún ni àti àwọn nǹkan míì èèyàn kan sẹ̀sà tó bá ní kankan míì bẹ́ẹ̀ tó pé màmá kan kó olùtò àlómi náà bẹ́ẹ̀ tó kíni rẹ̀ fúyẹ́ kìí ti gbàgẹ́dẹ́gbàgẹ́dẹ́ jarọ̀ onígbàjọ́ ra lè rìn jì níwọ̀nba kó lè máa wò nínú mọ́sálásí ẹlòmíì tí mo wá ń ṣe mistake ó ti àjẹ́ pé lóde òní kò sírò ẹ̀ láyé ìṣẹ́lá Muhammad tí mo ń bá ṣe kíni tán wọ́n ti kọ́ mọ̀ tán ìṣẹ́wù i'tadilu wa tarasu àti musafan awwal fal awwal ẹ̀rí yóò tún lè ka mẹ́kọ̀ọ́ ẹ̀rá kò wọ́tọ̀ ọba ti kẹ́ni kàbọ̀ tọ́ tó ń ta ìka méjì dé náà ni ó dé àdáwò dé náà ni ẹlẹ́kọ̀ọ́ ẹja ẹja pa fóònù wa ẹgbẹ́ fóònù silent jẹ̀míkà tẹ̀bi síbẹ̀síbẹ̀ ńkọ́ ẹ̀rí ojú ìmọ̀ ìwé kọ́ta ni mo ní tí ó pè mí pàṣẹ ìṣẹ́ráka méjì báyìí ẹgbọ́ gbọ̀ngàdà gbọ̀ngàdà yìí èyí tó wọ́n burú jù òun ni pé kó túmọ̀ wá rìn kẹlẹ́mi túmọ̀ wà pa hmm. yóò wá sí ìgbà pé ìwọ̀n ní ẹ̀rọ baraka òun jẹ́ kí ni ó mọ wá dún ẹlòmíì ò mọ ẹ̀kọ́ kò lẹ́kọ̀ọ́ wàláhì kò lẹ ẹ wo ìnira tí ó kó bá àwọn èèyàn ẹ̀rù sá fún nígbà mi ẹlòmíì olóhùn plọ́ọ̀gì kìíní sí mọ́sálásí báyìí kìíní ọmọ wa dún fọdà wọn lè kọ wọn lè kọ view sí imam tí ń ka kùránì lọ́wọ́ ká wá sọ àwọn jàmá ọláìgùn ká ilé wò kọ́wá wa jẹ́ kùránì kọ́wá gbogbo tó bá wù kí ẹ̀ nísìnyí. èèyàn ka sóra kan lọ́wọ́ ònkì ẹnìkan máa gbé kínní kan sí òun máa ń ka máa ṣe aláwọ̀ kọ́ máa pẹ̀rù ọmọ pẹ̀rù ọ̀kan ní pẹ̀rù nísìnyí tọ̀ ọmọ pẹ̀rù kínní kan bẹ tásìkò ti ka sí bóyá bá fóònù Apu, áàpù kan ni so ètò dáa jù lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé kínní yìí ẹ ti wà ní wọ́n ti wà ní jẹ́ráka sọ́láṣẹ́ làásù bí a sì mo ti máa sábà gbọ́ Allahu la Allahu la yóò sà yóò sà káyà tí a ṣe yìí má yẹ jùs na akaru ni akaru masa so ẹlòmíràn ní fẹ́ràn àwọn létí ní kankan kó gbìyànjú kéèyàn yọ kó tó bá fẹ́ kí àsọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbé kò sí nǹkan yẹn bá dún yóò distract yóò distract ẹ̀mí tó àpẹ ọba ńlá wọn sàfún alágbóyè ẹsẹ Ọlọ́run sí ara ara wa rẹ náà. ṣáà ìgbàkùn lọ kọrọ so pẹ̀lú èyí tí ẹ bá dáhùn táyìn oníbèrè kan tó jọ ń bí oníbèrè ti bèrè wọ́n ní ẹ̀dá kan obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ọwọ́ fẹ́ mọ ka alukurani látàrí pé kọ́mọ́ bá dàbí àwọn ètò tí ha wọ́n ní ìjẹ́ ó lè mọ ka alukurani tó ní ní fóònù yàtọ̀ sí pé yóò gbé alukurani lọ́wọ́ ìzákun lọ fà kí ló dé dúdú ní tó fẹ́ ka alukurani nígbà tó ń ṣe nǹkan oṣù àyàfi condition kan tó bá ṣe pé talibatul ilmi ọ́fẹ́sì revision eléyìí ló mú àlàáfíà wá ṣùgbọ́n mi ti tó wà fi hálàtì alḥẹ́wù wọn nífà kò níjì láti ka kuraani pé bí wọ́n ṣe tìláwà mo fẹ́ mọ wá ìjọsìn ká sí ìjọsìn tó lè ṣe òun náà ní àfikáà bàtìláwà tó kùrán là àyàfi kọ̀ǹdíṣàn wípé ọmọ jẹ́ akẹ́kọ̀ọ́ bóyá nísìn ó wà ní àsìkò píríọ̀dù yóò sì lọ madrasa yóò lọ madrasa àbí ẹ̀ǹtí ha kùránì kò lè má ṣe mọ̀rọ́jà èyí kan lójúmọ́ ìlú eléyìí kò sì ń tó burú kọ́ra gbé fóònù lọ́wọ́ àmọ́ ní ti ń ṣe háìzọ̀ tó wọ́n ní à wọ́n ti rárí bá dà kankan sí kọ́ra kò sí kùránì kó o máa rárá o rárá o kò lẹ́tọ̀ọ́ láti máa kà kùránì pẹ̀lú ìjọsìn tí ó sì mára. àmúlẹ̀tọ̀ tó bá ṣe pọ́ fẹ́ fi ṣe revision ni láti má jẹ́ kó wọ́n gbàgbé gẹ́gẹ́ bí arábìnrin tí ń gbìyànjú ìmọ̀ ó ti há kùránì ní àdínhà ni wọ́n fi nǹkan yẹn ṣe mọ̀rọ́jà then kó mi sọ pé kó má gbé lọ́wọ́ gbé fóònù lọ́wọ́ torí pé ìdájọ́ lára ẹ̀ òun náà ní ìbéèrè gẹ́gẹ́ ṣe sọ pé ó jọra wọn fóònù èèyàn máa mú wọ tọ́lẹ̀tì àbí rẹ̀ kùránì mẹ́mẹ́ àmọ́ kò sí kò ṣe kò mú kùránì wọ tọ́lẹ̀tì o ẹlẹ́mìlẹ̀ ní à kùránì bẹ lórí fóònù òun tó ń lè mú wọ tọ́lẹ̀tì ọkàn bẹ lórí fóònù lórí atẹ́gùn ló wà ìgbà tó kó tó di pé irú ẹni bẹ́ẹ̀ ó mú kùránì wọ bá tẹ ojú rẹ̀ ń ka kùránì lọ́wọ́ ọ wa ti bá kò bẹ́ẹ̀ ọ wa ojú ó sì wà lójú ẹ̀ ọ wa gbé wọ èyí wùn ní ọ̀lẹ́tàn àmọ́ tó bá ti pa ó ti pa kò lójú ẹ̀ so àìmọye ẹlòmíì nìsín kọ́lá ẹlòmíì kò jẹ́ kó máa gbé mọ́sáàpù mọ́ kò kí ń gbé mọ́sáàpù kùránì kùránì lẹ́sìn kọ́lá ẹlòmíì yóò ṣe tìláwọ̀ òjọ́ o is wrong kò bá a mọ̀ so torí pé kí n yà máa gbé mọ́sáàpù àwọn sálà kọ́dà àwọn tó há kùrọ̀án ṣé wọ́n kàn ní ti kùrọ̀án kí wọ́n tún máa gbé kùrọ̀án lọ́wọ́ ó tún ní ẹ̀sà ládàá lọ́tọ̀ so ìdájọ́ gbígbé alukùrọ̀án gangan lọ́wọ́ yàtọ̀ sí kílámpé mobile phone tá a mú káàkiri tíyàn bá ti ṣí ilẹ̀ tó rẹ̀ ń tó wá fẹ́ ṣe mọ̀rọ́jà tó wọ́n jẹ́ ahayọ̀ tó bá ti wo tí ó wò tán tó fi ṣe mọ̀rọ́jà kó pa tó bá ti ṣe mọ̀rọ́jà tán kálá so kò sí tó bá yẹ pé lu kọ́ndíṣàn báyìí òun ló mú tẹ kó máa ṣe mọ̀rọ́jà ọ̀lẹ́ ẹ̀lmọ̀ ìdàlá ṣùgbọ́n àtìká sọ̀bá àtìká ròlùmọ̀tà kódà ó lè kàrú kéyà náà yá tó fẹ́ ka àwọn àyàtò arúkíyà ọfẹ́ ka fún rẹ̀ ni àbọ̀fẹ́ ka fún yẹn kọ́dà tó wà nù káyì ẹ̀ pé àwọn àyàtò rúkọ alukur'an lọ́pọ̀ mbẹ́ ṣùgbọ́n kìí ṣe alukur'an ìdí níyà tí àtìláwà kìí tìláwà lọ́fẹ́ ṣe bí kò sì ka àyàtò rúkíyà sọ àníyàn mi nìyí ò irú eléyìí ò ṣe kankan wal ilmu inda Allah náà.